ètò Ògo Ìgbàlà náà la wà eh, ó dá mi lójú pé ẹ̀ ń gbádùn ètò Ògo Ìgbàlà lénìí ń wá ojú Olúwa látàárọ̀ ó sì di dandan a ó rìn ní ká tó kúrò lórí ètò lénìí ògbóǹtarìgì mi ṣì wà pẹ̀lú mi ẹ kú kalẹ̀ ògbóǹtarìgì mi. ẹ kó tó di pé a lọ sókè lọ́hùn lẹ́ẹ̀kan mo ń béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín nígbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí ṣé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ tí ẹ sọ fún bàbá yín pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọrin àwọn máa ń gbé àwọn orin wá o lábẹ́ tírè bẹ́ẹ̀ náà wọ́n yọ̀ǹda fún yín. <laughs> rárá o <laughs> ìgbà tí mo tẹ̀ sọ fún dádì mi wọ́n kọ́kọ́ wí pé ó lọ yunifásitì hmm. ṣé nǹkan tó fẹ́ máa fa yẹ́ ẹ̀ sí lélẹ̀ mo ní nǹkan tẹ́mi ọlọ́run ní í ṣe ni ẹ̀ ok so mo lọ bible school lẹ́yìn tí mo parí yunifásitì hmm. so ìgbà tí mo ṣe bible school tán mo wá délé dádì ní ẹ so kí ló kù báyìí hmm. mo ní music ministry wọ́n lè wò nìyẹn mo ní music ministry ni wọ́n ní lọ sí ṣọ́ọ̀ṣì ṣe bó ti parí bible school mo ní ṣọ́ọ̀ṣì ṣe ṣọ́ọ̀bù <laughs> kì í ṣe ṣọ́ọ̀bù téèyàn ń ṣí tó ń wá òkè ẹ̀pẹ̀rù wọlé o àbí bọ́ọ̀sì téèyàn rẹ̀ ní ẹ̀kẹ́rù wọlé o ṣùgbọ́n ó le díẹ̀ fún bí ọdún mẹ́rin dáàdì mi ò bá mi sọ̀rọ̀ nítorí ẹ̀ wọ́n wò pé mo rán ẹ lọ school Covenant University dẹ̀ mo lọ mo rán ẹ lọ school olówó gọbọ ètò yìí ìwọ ní music ministry ló fẹ́ ṣe ibo ló ti máa rówó jẹun Hmm. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó dúró tì mí hmm. nítorí pé kò sí tọ́lọ́run bá rán ni níṣẹ́ ó máa ń dúró tì mí ni hmm. kì í dẹ́ padà lẹ́yìn ẹni kì í padà lẹ́yìn ẹni. ẹ tún mú yẹn dání ẹ má fi jẹun tí ọlọ́run bá rán yàn ṣẹ́ ó máa dúró tì wá ni nítorí pé òun gangan náà la dúró tì ni tí kì í dojú tì ni. Um, àlejò mi torí àsìkò mi ń sáré lọ ẹ bá mi sọ àwọn social media sí yín fáwọn aráàlú nítorí pé a fẹ́ lọ bọ́ sí abala orin mẹ́ta àwọn orin tó pèrègede ẹ bá mi sọ àwọn social media sí yín fáwọn aráàlú ibi tí wọ́n ti lè bá yín pàdé. ok ẹ lè tẹ̀lé mi lórí instagram facebook àti twitter at iamyemilevite so ẹ lè tẹ̀lé mi lórí àwọn lórí handle yẹn ìkankan náà ní fún gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ dẹ̀ lè rí mi lórí youtube náà yemi levite ẹ máa fi wá mi ẹ dẹ̀ máa rí mi ń ẹ ṣeun wọ́n ní kẹ́ tẹ̀lé wọn lórí twitter instagram àti facebook at i am yemi levite. Hey, ó ga jù abala àwọn orin tó perégedé náà ni mo fẹ́ bọ́ sí báyìí. ẹ orin àkọ́kọ́ tí màá sọ̀rọ̀ lé lórí bí abala tá a wà yìí lè ní orin ẹ̀mí ni orin ìjìnlẹ̀ ni orin àwọn orin àwọn ọ̀gá mi sì ní pàápàá ẹ um, ọ pè ní able god by ọláyími kabas àtàbàtúbú hmm. tẹ́ bá gbọ́ able god tẹlòmíì ẹlòmíì bá gbọ́ able god wàá sì ti bẹ̀rẹ̀ sí ní máa já mi lójú nítorí pé orin yẹn ó ní ìmísí ó deep àwòrán tán ti wá fi yá ó mọ́lẹ̀ ó ṣe rekete kí lẹ bá mi rí sọ sí orin able god. <laughs> ṣé orin. able god by ayọ̀láyínká bàbsí ẹ ti gbọ́ nípa orin náà. ẹ mo ti gbọ́ nípa mo rí dáwọn ọmọ kékeré ní street wa wọ́n máa kọ́ kiri wọ́n máa mhm. jó ah, káàkiri káàkiri àwọn èèyàn láìkí rẹ̀ gan èmi hmm. gan máa ń wí pé ah, ta ló kọrin yìí ṣùgbọ́n mi tí ì rí fídíò ẹ̀. ẹ orin yẹn gangan tó ṣe ní ìmísí ẹ bá mi sọ fáwọn aráalé. <laughs> ẹ mọ̀ pé láyé ìsìn kò ṣe orin gúngùn làwọn èèyàn fẹ́ràn ó lè jẹ́ ọ̀rọ̀ kan inú hmm. orin ló máa jẹ́ káwọn èèyàn fẹ́ràn ẹ̀ so èmi máa ní nítorí ọ̀rọ̀ ẹyọ kan yẹn náà ní ebu god ọlọ́run tó lè ṣe ọlọ́run tó lè ṣe ohun gbogbo tó lè ṣe ohun gbogbo ebu god nígbà tí wọ́n bá ṣe àfihàn ebu god fún wa ẹ ò rí nǹkan tí mo ti ń sọ náà látàárọ̀ nípa orin yìí orin tó ní ìmísí orin tó deep ni ọlọ́run tó lè ṣe tó máa ń yí ìgbà padà. Bẹ́ẹ̀ni láì ti ẹ̀rò tẹ́lẹ̀ ni. ebu god ọláyínká babs àtàbàtúbú oníkejì tí mo máa sọ̀rọ̀ lé lórí lórí ètò lẹ́ni náà ni mo pè ní. ẹ ti ń béèrè pé kí ni àkọ́lé ẹ̀ orí ògbóǹtarìgì mi tó wà lórí ètò pẹ̀lú mi náà ni. ìjọba sọ pé ẹni oníkàn báyìí náà ti ń gbọ́kàn ọ̀hún àwọn náà wọ́n fẹnu wọn sọ àkọ́lé orin yìí fún wa ó yá mo fẹ́ kẹ́ ẹ fi ẹnu yín sọ fáwọn aráalé ni o. your word is true lórúkọ mm-hmm. orin náà ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ọlọ́run òtítọ́ ni òtítọ́ lọ̀rọ̀ ọlọ́run. ẹ kí lẹ rí lè sọ sí orin your word is true eh, fáwọn aráalé ní ṣókí. ok your word is true fi hàn nípa àwọn ọ̀rọ̀ ọlọ́run àwọn ohun tọ́rọ̀ ọlọ́run ṣe nínú ọ̀rọ̀ rẹ̀ hmm. láyé àwọn èèyàn hmm. lórí ipa tí Peter gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó sì rìn lórí omi hmm obìnrin tó nísun ẹ̀jẹ̀ ó ní tóun bá fọwọ́ kan ìṣẹ́tí aṣọ jésù ó lóun á rí gbàlà jésù dẹ̀ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ló mú gbàlà wá hmm. ohun tó rin yẹn ń sọ nípa nìyẹn so gbogbo ẹni tó bá tó bá tó bá mọ̀ tó bá mọ ìrírí ọ̀rọ̀ ọlọ́run tó bá gbọ́ orin náà ìmísí á ba ọ̀rọ̀ ọlọ́run á sì nípa ní ayé rẹ̀. Hey, your word is true hmm. by my brother sọ pé ọ̀rọ̀ rẹ yé wọn tiẹ̀ sọ dáadáa bí wọ́n fẹ́ kọ́ sọ ọ̀rọ̀ rẹ òtítọ́ ni ọ̀rọ̀ rẹ ìyè ni ẹ tẹ bá gbọ́ orin náà ẹ rí nǹkan tí mo ti sọ àwòrán tí wọ́n fi ya orin your world is free ó tún mọ́lẹ̀ ó ṣe rekete yọọdún mo máa ń sọ pé mi ò kí ń fi orin ṣègbè lórí àbala àwọn orin tó perégedé lórí ètò Ògo Ìgbàlà pẹ̀lú èmi nítorí pé ẹ mọ̀ pé akọrin ẹ̀mí tó dáńtọ́ tó tó gbagbásùn lọ́yẹ́ lèmi fúnra mi tí mo jókòó nítorí náà mi ò ní gbé orin tí ò tó gbagbá sùn lọ́yẹ́ wá sí abala àwọn orin tó pèrègèdè ẹ̀yìn ohun nígbà tí wọ́n bá ṣe àwọn àfihàn orin yìí fún wa a ó máa rí i a ó rí gbogbo nǹkan tí mo ti ń sọ náà látàtàárọ̀ ní báyìí ẹ jẹ́ kí n lọ sílé agbára kí n lọ ṣe àfihàn àwọn orin tó pèrègèdè lọ́sẹ̀ yìí nígbà tí màá bá fi padà dé màá ti bọ́ sí abala agbo ọgbọ́n pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè ìránṣẹ́ ọlọ́run tó sì máa sọ̀rọ̀ lórí ètò lẹ́ni wọ́n ti wà pẹ̀lú mi ẹ kalẹ̀.